bá fàlàyé lọ́rùn o àtọ́bàjáyé ohun gbogbo mímọ́ nínú ọ̀la funfun nílé. abọ́bọ́ balẹ̀ orókò bó kékeré níbalẹ̀ tí mi dùbẹ̀ kékeré ẹ̀mú mo mórí balẹ̀ fún àdáni wálé ayé ọba dùn ún kí ọba dùn ún kì ayétúndé rẹ̀ mú mo wà níwájú aṣojú olódùn.

ọba ní kò fi yẹn ní bọ́dì kankan ọba mi aláfúnfún gbòókanlẹ̀ òdòdókè mọ́sálásí ọba tí dúdà lábò sí ní chọ́ọ̀chì ọlọ́gbọ́n tó fi bàrí gbá Oǹdó elétò tó gbogbo ẹ̀yìn ọba mọ́kù tí ó níkú láíláí adùnúkí adùnúkí òbíbà tí gbọ́rọ̀ ìlàrá ọgbàgbà tí gbọ́rọ̀ yìí lẹ́nìkan ọba alágbára mi lọ́wọ́ alágbára ọba mi Èdùmàrè tó tó tó tó tó tó. ọba tó tó bí àrò ṣègbèrè àgbẹ̀ ègbèrè níwájú aṣojú olódùn tó rẹ̀ níwájú àròlé aṣojú olódùn màrè àròlé olódùn màrè mórí bá kí n tó èèyàn lásánlásán èèyàn lásánlásán lóde ńbọ́yọ́bá tó ní òsán lòun. èèyàn lásánlásán. lóde ńbọ́yọ́bá tó ní òsán lòun. èèyàn lásánlásán. ọlọ́dún ni mú ọ ní òsán lòun. èèyàn lásánlásán. olè tí ó lápá ó ní òsán lòun. èèyàn lásánlásán ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ jẹ́ àpàtàn fún ọ dáadáa torí Ọlọ́run.